Thank you.

ìfọ̀ ọ̀tọ́lọ́. Ó ti gba gbogbo ara wa nígbà sí òun àṣìkọ. Ó dáàbò àwọn aṣáájọ nígbà àṣìkọ lọ́wọ́ ṣàkọ́. أعوذ بالله من الشيطان الرجيم من همه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم اللهم اجعلني

harus kita menghadiri semua tapi apa yang kita beri berdoa apa yang kita beri berdoa tapi kita harus memberi doa untuk memberi semua kita akan dapat doa tapi kalau doa doa yang masih Wa Allah Allah Allah Allah Allah Ibu bosok di kawat nínú àwọn ìlú iṣẹ́ ìlú ọ̀fẹ́. Ọ̀rọ̀ àwọn ìlú ilé ìlú ìlú àkọ́tù ìrìnàjò Bàbá ìjọ òkú obìnrin àyà àti láàrin ìlú. Ọ̀rọ̀ àwọn ìlú ìlànà àríkọ́ ìjọba ìjọba yóò rí ìrànwọ́ lórí. وقد امر الله سبحانه وتعالى الى التعبد من غيره النخل وجذورها إنه يؤمن أخبارها بإنصاف الذي للشهادة لها بأمر العلم التوكل الأعلام Ọmọdéwòrán ló kò sáábà púpọ̀ nínú ìgbà ẹwà.

وهذا يقول أحدهم بالدنيا العلم من هو المتأثم قال ما تتركيك وقل من الصور والله الله هو من يتقي الله ويجعل له ومن ويوم من

يجعل لكم مخرجا الله قولكم من àbáyọ ní gbogbo olùgbà tó tó ojú ẹ̀ tó yá ṣe ìrìnlẹ̀ tó yá wà láti ìrìnlẹ̀ tó yá dá àti ìrìnlẹ̀ tó yá dá àti ìrìnlẹ̀ ọlọ́pàá ìrìnlẹ̀ ọ̀nà àkàrẹ̀ wọ́n á lọ lókòrò ní àìsàn lára àti ìrìnlẹ̀ ọlọ́pàá àti ìrìnlẹ̀ inú ti wọ. Ẹgbẹ́ tí ìgbà ìṣàlẹ̀ ìlú ẹ̀ ní ẹgbẹ́ tí wọ́n láàárẹ̀ wọ́n ń gbé lórí. Olóyè pé káàpé wọ́n lè ṣe ìlú àwọn ọ̀rẹ́lẹ̀ ẹlòmíràn á ṣe àlejò tí ní ẹ̀sìn ọ̀dọ̀ àti wá láàrú àwọn ìlú ìlú èdè tó fẹ́ẹ́ fẹ́ẹ́ kò ní ná ọmọ ẹ̀sìn ti dá owó ìjọba wọn àwọn àdúgbò wọn àwọn àbúrò wọn àwọn ìjọba wọn ìdápá tó lẹ̀ tó lè bá wọn máa pọ́n irú rẹ̀ ní máa ń ṣẹlẹ̀ ẹ̀rù ní ìgbà rẹ̀ lọ sùn ìlú lọ́dún àbúrò àlá rẹ̀ ó ti lọ lọ wọ́n tó ṣòro wọn látara tó wọlé dáwọn ẹ̀rọ wọlé àrètí ẹ̀rù náà ìrẹsì náà bí ìgbésí ṣòro rẹ̀ tó lọ́wọ́ ẹ̀rù náà yóò wà ní orí mú. Yóò wà lọ sọ pé òun lè wá wá ìpínlẹ̀ láàrín. Bí ìlà ìṣe pé agbára lórí mú, ó sì lè tó wà lọ mú. Àbẹ̀rẹ̀ yẹlọ lọ sí wọ́n ti sọ pé wàhálà wà láàrín. Àbúrò náà wà láàrín. إن الله والصلاة والجماعة والقرآن على رسوله سورة القرآن على رسوله قال الله وتوكل على الذين لا وتوكل على الذين لا يؤمنون وتصدق بأمره وكفى بالله

òmùsùnmí tó gbóhùn òògùn ibi tí wọ́n pàdé yóò pàdé lórí ọ̀gá mẹ́rin. Tó bá dé pé ọkọ̀ ló nà, àwọn bèèrè, bàbá ìyàtọ̀, àbá àtúmọ̀, ibi tí wọ́n pàdé lórí ẹgbẹ̀rẹ̀ ọmọ olówó ẹgbẹ́ obìnrin tó ń bá lórí àyàmọ́ olùmọ́ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ìlà àwọn àmọ́ ìlà lọ àwọn ọmọ ọmọ ẹgbẹ́ òṣèlú lórí. Ìdílé ọmọdé ẹgbẹ́ olùdó láti ọ̀sẹ̀. Ó dá lórí àwọn bá sọ̀rọ̀.

ìlú tí ó fi lò nínú wá sí ẹ̀ Ọlọ́run máa ń bẹ ìfẹ́ ẹgbẹ̀rẹ̀ ìdámọ́rún ìkẹ̀kẹ̀rẹ̀ ìṣẹ̀dá. Gbogbo máa ń bá àdúgbà máa Tó bá dára lọ òun lọ òwe fún ọmọ òòrùn sí ilé ọkọ̀ sí ìgbàlódà àjẹ́lẹ̀ ìfẹ́ ti jẹ́ òun Àwọn oníṣẹ́ àtẹ́lẹ́lá àwọn òṣèlú àti ìṣòro ẹ̀lẹ́. Wọ́n tó kí ìrìn àti àbàbó òṣèlú máa ń kọ́ ọ̀pọ̀. Àbàbó òṣèlú máa ń kọ́ ọ̀pọ̀.

àwọn àmọ́ àjọ̀gbé ayé. Àwùjọ bá ń kó sí ẹ̀ka àwọn olóògbé ṣiṣẹ́ lọ́wọ́. Kí ni wọ́n náà wà á lọ́wọ́ àwọn ẹ̀ka ìdílé Thank you.

ولا بالحق كل ذلك Àwọn ọmọ ènìyàn بأمر أتظنون على الله ما لا تعلمون فتنطلق الله من تهدم الهبة الرسول صلى الله عليه وسلم وضبط الله تعالى ابن على الشرف Ìwọ́n ní láti tí ó lóòrùn ń lọ ẹ̀sẹ̀ láti olóòrùn àwọn àwọn àwọn ọmọdún. Ẹ̀rọ ọdún tó lòrùn, ó ní ọdún tí ó lòrùn mọ́, ẹ̀rẹ̀ lọ́sẹ̀ lọ́, ẹ̀wọ́ àti ẹ̀rọ tó lòrùn, kò sí lọ sí ilẹ̀, kò ní lòrùn kúrú, ẹ̀rẹ̀ إذا لم يكونوا كما ولو تسأل طبعا طبعا طبعا يدعون ربهم خوفا لا منهم عن الضامع لا يدعون ربهم خوفا من الليل ما يرجعون من نور أبو جهل من رسل

Fún ọmọ ọlọ́rọ̀ ni ọrùn. Ọlọ́run àwọn ọmọ yìí wọ́n tún dẹ̀rù ìwà ọmọ ìgbàjúgbà òun wà fún ọmọ ọlọ́rọ̀ ti pàtẹ́ ìgbẹ̀rẹ̀ tó ti ṣe mú tẹ́lẹ̀ ìpọ̀. Ìwọ ẹgbẹ́ tó ń wá àkọ́kọ́ sọ́jà ní kó lóde àárọ̀ rẹ̀ mú. Lọ́dún lórí àwọn àwọn ẹ̀ka tí mo fi jẹ sẹ́yìn ti sọ ó yẹ kí lè dà tó. Fẹ́ẹ̀sọ́ máa ń lórí ẹni. Ìpá ọ̀rẹ́ ìta àbùkù ìlẹ̀ lọ́wọ́. Ramadan, Gbogbo àwọn ọ̀rẹ́ tó bá rẹ̀ gbogbo àwọn ọ̀rẹ́ tó lè ìbẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run wọn máa ń wọ́n ṣe àwọn àgbàlá rẹ̀ á ń bí ilẹ̀ sí àwọn olùkó lọ́dọ̀ wọn padà sọ́dọ̀ olówó àlàyé tí ò ní inú. Nínú ọlọ́run ha, ọlọ́run ti ní àwọn ọ̀ṣọ́ àti ní ẹ̀yọ́ méjì. Ó fi àwọn ọ̀ṣọ́ àti ní ẹ̀yọ́ méjì. Nà. Ìyẹn 别人的什么地方，手机，啊，我们要请大家注意。

nínú àwọn ẹ̀rọ ọ̀gá fún àwọn ẹ̀rọ tó yẹ kí rẹ̀ ṣiṣẹ́ kan bẹ́ẹ̀. Out of life, tẹ̀síwájú, wọ́n yẹ kí ṣe lọ́wọ́ ọkọ̀ ẹ̀rọ rẹ̀. Ìwọ́n tó ṣe gbogbo wọn tí wọ́n lọ kóra wọn pọ̀ fún òwe ìdáyé ṣiṣẹ́ gbogbo ìgbà tó wà nínú ààrẹ ìfọ́n bọ̀. Táyọ̀ lẹ́yìn tó wọ́n ń bá àwọn ọ̀rẹ́ ìṣúná wá sí ẹ̀yìn àdéhùn òbí Yẹn tí bàbá wa dá lórí ìgbà ẹ̀ka ẹ̀rù ni ọ̀nà ìwà ọ̀rọ̀ ìgbà kàlà. Lára ní láyé òde ìwé ìṣiṣá. Wàhálà yẹ fún kò máa ṣe yá. Láàrín ìlú ìmúhùn ọ̀rọ̀ ìyá lọ́rọ̀ wọ́n kò máa ṣe máa ń ṣe tó bá tó wá ní ìrìnàjò lọ́dọ̀ ẹ̀rọ wọn ò bá ń tẹ̀lé lára orí ṣe. Nínú àlọ́ àpamọ́, ẹ̀rọ ìdílé wọn kí ọba ń tẹ̀lé láàárọ̀ ìlú. Nínú àwọn ọba kù, olóòrùn kù, kí ní ẹ̀rẹ̀, kí ní olóòrùn kù. òṣà wọ́n rí àtẹ̀tẹ̀lẹ̀ lórí bá ọ̀rá wọ́n nínú ẹ̀ka ọ̀dọ́ ó ṣe àrẹ̀ àwọn ìjà àjọ alẹ́ Kí ló tẹ̀lẹ̀ lẹ́tọ̀ọ́ sí ọ̀pẹ̀lú ẹni náà pè lọ́dọ̀ lórí ṣe ń sọ̀rọ̀ lórí ìlú láìpá àwọn ẹ̀rọ ìlú ẹ̀rọ ọmọ rẹ̀ wọ́n ta orí sí lórí èyí ní òwò náà rẹ̀ ẹ̀rọ sí lórí ọmọ àwọn àbáwọn ọmọ ìlú ọmọ rẹ̀ káàkiri ọmọ rẹ̀ ẹ̀rọ ìlú ọmọ rẹ̀ ẹ̀rọ ìlú ọmọ rẹ̀ ẹni ó lè gbọ́n lè ṣe bí ẹni tó bá lọ Ọlọ́run ní ìlú ní ìlú láti tó bá ta àpẹẹrẹ ọmọ ìlú gbogbo agbára ọ̀fẹ́gbórí òkúlé tí ó kù láti tó kù ní ọ̀fẹ́ ní ẹ̀ka

àìsàn lè ṣe ní àárẹ̀ tó pọ̀jù ní oríṣiríṣi àárẹ̀ ló wà bá bẹ́ẹ̀ kan lórí ìwé òṣèlú yóò wá tẹ̀lé ẹ̀ṣọ́ ọ̀gbẹ́ jámẹ̀ wọ́n fi ọmọ ń já fọ́tù láyà wọ́n mọ̀ bá ń lọ́ ní ìgbésí náà ṣe fún ẹni báwọn ìrẹ̀lẹ́dùn pẹ̀lú ìlú torí náà àtàwà kúrù ọlọ́run ló ń bẹ̀rẹ̀ láti kí ni olùdágbára lé nínú sọ́ọ̀tù ìgbọ́n ọba láàrin sí èsì náà àwọn ọ̀pọ̀ wọ́n ṣí àtàwọ́kù ìgbọ́yé ọba gbogbo lágbàtà alámọ̀ òṣìṣẹ́ rẹ̀ ká ṣiṣẹ́ mo bá jẹ́ ọ̀rọ̀ àtàwọ́kù ìjọba tó ń lórí tí wọ́n á ti lọ wá lọ ìlú rẹ̀ ìjọba láti jọba wà ní ìlú àlọ́. Wọ́n mọ̀ ní pé tó ń pè ní àtàwọn kùn àwọn àmì ìlú. Ìjọba tó ní ìgbà ọlọ́run dandan òun ni wọ́n sí ọlọ́run ọba ló bá wọn wọ́n lọ sí ìwádìí gbọ́yé wọ́n ti súnmọ́ àgbẹ̀bí gbọ́yé ayà wà ní kùránì pé bá ṣe pé àwọn ará ìlú wọ́n gbára lọ́lọ́ àbọ́dà ìfúrí ẹgbẹ́ أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون mọ́ tọ́lọ̀ ní yá ṣe kúrò lè fọ́ǹtì tó wà ní láti Àwọn ìrọ̀lá ní ọ̀sẹ̀ ìlú tó ránṣẹ́, adẹ́gbẹ́ àmì ìlàára ṣẹ́wẹ̀. Àdẹ́gbẹ́ àmì ìlàára ṣẹ́wẹ̀.

àmì mi ó jáde ní máa sọ lórí ó dá tó wá lé ìfọ́ ọ̀nà ayé ọmọ wọn kò gbé ètò ìgbé sọ́yà ìgbára náà tó kọ́ àwọn ìwọ̀n láti bẹ̀rẹ̀ tàbí ayé akẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ wọn ti bẹ̀rẹ̀ ìlú wọn lọ́rùn ìlú àgbọ̀lé bẹ́ẹ̀ èyí tó tẹ́nu bá ní ìlú wọn tó wọ́n tẹ́nu bá ní ìlú ìlú náà kìí tó Irú ìrìnlẹ̀ lọ́yìn ẹ̀kọ́ kò láti ẹ̀kọ́ ọ̀rọ̀ ìlú. Ẹnu ní ìgbésí ọ̀gá ọ̀gá ọ̀gá ẹnu ní ọ̀gá kọ́. Tó lẹ́gbẹ́ ó ní ilé jẹ́ ọ̀gá nígbà gbogbo ẹ̀. Ó kẹ̀ fún ilẹ̀, ó kẹ̀ ẹ̀kẹ́ ọ̀gá ẹ̀rọ mọ́lẹ̀. Ó máa ní ìgbà ìṣẹ́. Olúwa ti sọ̀rọ̀ pé láàárín àwọn ọ̀rọ̀ ìgbà wà láwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìṣẹ́ ẹgbẹ́ ti ẹgbẹ́ tó dáàbò ní oṣù tó padà sí ní àìlò. Ìbẹ̀rẹ̀ aláwọ̀ ìgbẹ́ ṣé orí ìgbẹ́ ẹ̀yẹ́ máa ń lo ìgbẹ́ tó ń mú. Ìbáwọ̀ ni ó dáàbò lé ní ó padà máa ń lo bí dáàbò ní tó lọ sí. Ìjọba wa ń lọ sẹ́yìn kò sẹ́yìn kò sí ìlú sẹ́yìn. ní orílẹ̀-èdè àtàlọ́rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ láti jẹ láti ọlọ́pẹ̀ ìṣẹ́. Àjọwà dáwọn nínú àlàyé ìlú àjọ ìgbọ̀nlá ẹlòdọ̀dọ̀ àwọn àjọ ìlú àwọn àpá àwọn wọn ní lọ́dọ̀ ọdún ní ìmọ̀lẹ́dọ̀ tí ó pe gbogbo òlú gbogbo òlú wà àtọ̀tọ̀ òlú àwọn ẹgbẹ́ àwọn ọmọ àti China yóò wà mọ́ béèrè ìjọba ẹ̀ṣẹ̀ yìí gbogbo ọjọ́ lọ sí káàdì wọ́n ní wọ́n tó pẹ̀ ìyá àgbàlagbà tó wá jáde ìyá àgbà ló pé kò ṣe dáa nìkan péré ló kù sí wọ́n ló ló lè mú kó òun níṣẹ́ iṣẹ́ ọwọ́ wa nílẹ̀ ẹ̀mọ́ òun ló lù láti wọ́n mú àwọn òun níṣẹ́ ọ̀rẹ́ wa ń lo àlọ́ ìgbà wọn tí wọ́n ní ní dáta wá bẹ̀rẹ̀ lọ́pọ̀ tó kù ní iṣẹ́ tó kù wọn èyí lọ́pọ̀ lọ yẹn fún dáwùdù pé mo ti ni àgbẹ̀jẹ́ bó náà olóòrí ìgbàṣọ ogun oríṣìí ìtàn ara ọkùnrin olàmẹ́gbà àmà ìṣọ̀kọ́kọ́ àjọ ìgbàṣọ ìṣẹ́ fàtíkà ìgbàṣọ yáàkúnjá yáàkúnlẹ̀ ìlànà ìgbàṣọ Lórí àwọn dáhùn dájúdájú máa ń ṣe ọwọ́ rẹ̀ ní ìjẹ. Dáhùn lòrùn máa ń pè lọ bá. Mo jẹ́ yá ìgbàmù ìmọ̀ òye ìmọ̀ òye jẹ́ lẹ́yìn tó gbé bàbá bàbá tó yẹ lọ ẹni ẹni lórí ọ èyí ti lẹ́yìn ìlà gbogbo àwọn ọ̀gá àlọ́yìn ní máa fi mọ̀ náà yọ pé ewu òní lẹ́yìn lójú ewu wọn ló kù. Nígbà tó bẹ̀rẹ̀ láti gbé tó wá ti kú mọ́ ewu ìgbà lókù láti bá wọn bá àlejò yẹn. Àná mi sọ wípé ọ̀pọ̀ bá lọ sábà àlèyá tó lè lóríyà báyìí ló ní ẹ̀yẹ ti sùkúlà. Ọwọ́ tó wà lókè ó lóore ju ọwọ́ tó wà sálẹ̀ lọ. Àná mi wà láàmì lọ́wọ́ ó ní kó o lọ dúró kó o lọ bẹ́ẹ̀ bí yára kó o ti mọ́ wọn ta.

àwọn ẹgbẹ́ ti náà lọ àwọn bá àwọn àgbàgbọ́ pé àwọn èèyàn tó lọ sọ́ọ́ yáwó èdè lọ́wọ́ wọn wá fún ẹgbẹ́ wọn tó lára àwọn ìlú wa lòdù wa àwọn èèyàn tó lọ sí orí àbí ìṣẹ́ fún mi. òun náà àwọn tó

yóò gbogbo rẹ̀ ní tó láti ìyá mi tí wọ́n bá tún bá tún wọ́n lórí. ọ̀rọ̀ tí wọ́n lọ sọ ẹwọ́ yàtọ̀ àti wọ́n ti ní ìlú fún ayẹyẹ àṣìbọ̀ àti ìtàkùn ìlú sọ lónìí sílẹ̀ àwọn ẹgbẹ́ àwọn ọdún tó ní ẹyẹ àná ní ẹyẹ ó jáde nílé ẹ láàárọ̀ ṣùgbọ́n lọ́n ní ebi ó sì padà pé ní ìkan láti orí àwọn bá àlùsẹ́ ọ̀sẹ̀.

wá ń lò ẹlẹ́gbẹ̀rún ọ̀gbà ìgbè náà wà lórí owó àkọ́kọ́ bá fi ṣíra àbúrẹ́hásà sáàlì ìjẹ́dáwí nínú ọ̀fíra àwọn amáàdà àkọ́kọ́ ilé ya ìpínlẹ̀ ìtọ́sí ìrùsùlẹ̀ wọ́n ti gbẹ́lẹ̀ ìwọ́n ní islam and world ìtumọ̀ rẹ̀ lábára ní ẹgbẹ́ ìdílé àjẹ́sà àwọn àwọn òṣèlú lẹ́gbẹ̀ẹ́ ìjọba mùsùlùmí ìjọba amẹ́ríkà tí ni ilé ayé pàdánù àwọn tó pọ̀. bá ti pé mùsùlùmí ló wà ní orúkọ amẹ́ríkà ìjọba ṣẹ̀dá tó wà níbẹ̀ àwọn àǹfààní láyé òòlù ó pọ̀. àbáyé tí wàá rẹ̀ náà nínú rẹ̀ lórí ìjọba àwọn nàìjíríà olóògbé àwọn àtàkì ìlú àtàkì pàṣẹ àwọn ìjọba wọn sọ abẹ́ obìnrin bíi tí wọ́n máa sùn ọlọ́run tí wọ́n ń pè ní abẹ́ obìnrin tí wọ́n bá jí lóòrùn náà tó bá lọ lé ìjọ wọ́n ya abẹ́ obìnrin ní gbogbo ara lé ìjọ omi ó bẹ̀ sí ẹgbẹ́ ó lọ sí ń balẹ̀ lábẹ́ kí ni bí wọ́n sọ wípé ibẹ̀ láti wá ajá tó tó ga wa ìdáhùn pé àwọn tó bí lọ wá lẹ́yìn àwọn àgbà àwọn tó jáde lẹ́yìn wọn wá ní gbogbo àṣẹ tó lé wọ́n ní ọdẹ ilé wọn kù wá sí òṣèlú tó sì kú mọ́. àjàkálẹ̀ àmì ló bẹ́ẹ̀ ọkọ̀ wọn sọ òkú tó ń wò ẹni tó sì lè wà lórúkọ rẹ̀. ìmọ̀lẹ̀ wọn tó àkóso rẹ̀ ní ìjẹ̀wà ìfúnwá àti ìwọ̀n àbòrò pátá àmì àmẹ́sọ̀rọ̀ lórúkọ rẹ̀ ti pàtàkì olórí ọ̀dọ́dá tó ní Islam and Western civilization. Gbogbo owó rẹ̀ kò jẹ́ náà ní ìlú tó ti kú ọmọ ọmọ India àkàlára ló ń bọ̀ lórí rẹ̀ tó ti lè àpò àdá àgbẹ̀rẹ̀. Èèyàn lè rí lórí náà kọ́fí ápùlì àgbà ABUN. Ẹ̀sìn ẹ̀kọ́ àmìgbéra rẹ̀ NABWI. Ó kò gbogbo rẹ̀ àpapọ̀ lè dá lórí rẹ̀.

torí náà àtàwà kùrù àṣìṣìgbọ́ rẹ̀ orí ẹ̀rọ tó wù ní ṣiṣẹ́ pẹ̀lú báàbù parama báàbù parama tó yẹ lọ tó tó lọ sí láti lọ rẹ̀ láì sí ìgbà tó gbẹ́kẹ̀ ìdílé gbogbo rẹ̀ tó bá délé láì sí tó sí ẹ̀bá para lé pé tí ó tẹ̀lé ìgbà máa ń ṣiṣẹ́ ẹ̀rọ tó máa ń tí wọ́n àtẹ̀lẹ̀ ọ̀dọ̀ ìjọba ìwà àwọn na ìṣẹ́ tí ẹ bá ma mọ̀ sí náà wà nílà tí ẹ bá ta àtìwọ́wá sí ìgbà pípọ̀ wọ́n tó ní wọ́n ṣe láìlá ìlàlá láti fún ọjọ́ ẹ̀sìn táwọn ẹ̀sìn ìmọ̀ ní ìdájọ́ ẹ̀sìn aláìsàn ní ìjáde ní sọ́nà tó ń tí ó tó ń tí ó dá ọ̀rọ̀ sí sọ. Ó lè jẹ́ àgbẹ̀rí sí sọ́nà sí sọ òdójú, òjò wá rọ̀ ní góòlù àti pàdákà ìlú ọ̀dọ́ ìfúnpá ẹ̀sìn tó ọdún. Tó ló lé wọn dábò ní ẹgbẹ́ ọjọ́ ìgbìmọ̀ àti ìfowópamọ́ ọlọ́run gbàgbọ́ àti ló bá yára ní ìsáàbò ìjọ́bù láti yára láti kàn ní ẹgbẹ́ ẹ̀rọ ṣiṣẹ́ ṣiṣẹ́ àwọn gúrùpù tó ń lò. Àwọn ẹran ara tí mo mú léèrè lẹ́ẹ̀kẹ́ lọ́wọ́ àgbà mi máa ń fi tó padà bọ́ wọn. Wọ́n yá mi láti bí yá mi kọ́ láti ṣe ìyàwó yàtọ̀ dáhà. Yàtọ̀ dáhà. آبائهم lọ́wọ́ láti mẹ́rin ààrẹ̀ ìkúrọ̀, láti sọ̀rọ̀ ara ìlú àtijọ́ tẹ̀lé ìjọ àgbàdo ọdún ti nà ọ́. Àwọn ìlú wọ́n ní bàbá òdodo sọ́mọ wà sábà ẹ̀rọ ọgbọ́n mi. Bàbá bá ń bọ̀ àléyìn bàbá tó ń lè sàmà. Àwọn òṣìṣẹ́ wà nígbà tí àpẹẹrẹ lórí àtijọ́ náà. Wà láwọn àti láti mú wọn. Àgbájọ àti oṣù àlẹ́ lọ́wọ́ ìlú ìbàtọ́rọ̀ wá bí wọ́n máa ní ilé lára lórí lára ṣúgbò lára ọ̀rọ̀ lára ọgbẹ́ ìlú ti wọ̀lẹ̀ àtọ́wọ́ àti àmìláfíà sí káàkiri yóò wá rú gẹ́rọ ọdún lọ́dún láti lára ọ̀rẹ́ yáàrá ní ògbúrú wọn máa ń lọ sí ọ̀rẹ́ ọdún wọn lọ sí ilé ọmọ ìlú máa ń kà lọ́sọ̀rọ̀ àtẹ̀rí ìjà ń bá ní ilé ayẹyẹ lè la àtìgbà àgbà nítorí náà ẹ̀rọ ọ̀rẹ́ ipò kòrò lẹ́rọ lè sọ láti àtìgbà àgbà ẹ̀rọ ìgbẹ̀rù ní àkọ́kọ́ ẹ̀rọ ìgbẹ̀rù ní ọmọ ọmọ ẹ̀rọ ìgbẹ̀rù ní ọmọ ẹ̀rọ ìgbẹ̀rù ní ọmọ láti wọ́n lè fi ṣe àtìkó lè pa ẹni òní ìṣẹ́lẹ̀ àtàkùn máa lè rìn lẹ́lẹ́. Sọ́tí ìgbẹ́wọ̀n lọ́rùn mọ̀ká nínú ìjáde lórí ọjọ́ ẹgbẹ́ wọ́n lè ní orí ìlú sílá nínú òun ìgbàlejò nínú tẹ̀sí tàbí ìṣúlù tẹ̀sí ìlú sílá. Kí ni ìbáṣepọ̀ fún àwọn ará àti ìgbàlejò? Àtìrí pẹ̀lú làákàyè àti ìnàká àpọ̀ Fúráńdẹ̀ àti orí wà ní àkọ́lá tó ń rẹ̀ bí ó ṣe mọ́ sí láàrin. Àtọ́lọ̀ bá tó kéwú lọ́dọ̀ àpá ọlọ́run tó ní rú mẹ́bẹ̀ wọ́n ń gbọ́ lẹ́nu mẹ́rin àbámi ìlú ìlọ́pàá àti àti ṣúlé wọ́n wá ní wọ́n rẹ̀ lọ́wọ́ ẹ̀rọ ọlọ́pàá òun mọ̀ òjò ní sọ́nà òun ní múrú èéhù jáde tó àwọn tẹ̀lé orítorí náà ẹ̀mọ́ sí ẹ̀bọ kí ni ìbáṣepọ̀ kò sọ pé ẹ̀mọ́ sí orí ẹ̀mọ́ sí ìtọ́jú ẹ̀mọ́ sí ìjọba ìgbúgbẹ̀rẹ̀ ọkùnrin tó lọ́jọ́ olùwọ́pọ̀ lọ́jà nítorí wọn ẹ̀ bí ẹgbẹ́ náà ti ti kòkó tí lọ náà torí pé ẹni pé ẹni tó kàn ní ìkan náà àmì mọ́tò lóko Ìjẹ́ àìjọ́ ló lẹ́pàá ìjẹ́ kákẹ̀kọ́ ọkùnrin bá ti ń kọ́ ní òbí. Ìjẹ́ yóò ti láti ó ti mọ́ sí ìgbà tó bèèrè gbogbo ara rẹ̀ yóò sì Àwọn olóòwò ẹ̀ṣùn wa, àwọn dákòó jọ́nà, àwọn dákòó, táwọn ọ̀pá àwọn ọ̀pá àwọn ọ̀pá àwọn ọ̀pá wá lọ́wọ́ àtàkùn ẹ̀dá àwọn ìgbà ọ̀rọ̀ láti lórí iṣu lẹ́gbà ìṣòro tí ẹ̀gbẹ́ láti inú ẹ̀kùn àwọn àgbẹ̀lẹ̀ ìbálẹ̀ àtàkùn àtàkùn ẹ̀gbẹ́. Ìpapọ̀ olùkọ́lá àwọn olùkọ́lá ti lọ́jọ́ láti láti wá lẹ́yìn àwọn olùkọ́. Ìjọ́kùn àwọn olùkọ́lá àgbẹ̀lẹ̀ dáadáa dáhùn olùyẹ gbogbo ìlànà ìgbà ẹ̀kọ́ ẹ̀kọ́ ìlú lọ. Inú ìlú alákọ̀ọ́jọ́ ọ̀rọ̀ wọn ló gbàgbọ́ ọ̀rọ̀ pé tí wọ́n ti wọ́n pé àgbò lè nípa títí lọ́dọ́kọ̀ ó fẹ́ lọ́rẹ̀ tó ń tẹ̀ síta àárín àti àbò lọ́rẹ̀ ló wà lórí gbàgbọ́ ọ̀rọ̀ tó lọ́rọ̀ pé àti

السماء والأرض ولكن وبعد أفضل واختيارات اختيارات اختيارات المدد عبرنا بما يقصدون أوقع ونفع يوم شيء تلك Gbogbo díwá, Ọlọ́run lè jẹ́ kí yàn wá ọlọ́ni ọlọ́tọ́ ọmọ àìyúkù yá sí a rí ọ̀rọ̀ àtọ́wọ́ lọ́wọ́ ìjọ́sẹ̀lẹ̀ kọ́rí àtàrí Thank you.

ọ̀pá àmọ́jọ́ ọlọ́run ọba kọ́ nǹkan bí ìdẹ́ ń ṣe ọlọ́wà ni àwọn ajẹ́ kí wọ́n tọ́wò ìbá àtàdìjú ìyá ebi àti ìpáyà ìbẹ̀rù ìrọ̀dá náà yàtìláàrùn sọ́nà à torí wọ́n ṣe níṣẹ́ ọlọ́run lè mú ibi wá tó mọ̀jẹ̀ bí ṣú ó ta àgbàdo lè wọ́n gbò ẹ̀gẹ́ lè wọ́n lè bàjẹ́ láti já àdámù wọn lọ́nà méjì ọ̀nà àkọ́kọ́ bóyá ààrùn níbi wàdà láti bẹ̀lọ́ pé ọlọ́run ìwọ́n ló lé ìwọ́n ló ṣe bá ìṣàánú wa ìrìn tó kú ilẹ̀ àrùn níbi wàdà ọ̀pọ̀lọpọ̀ ó sì lè jẹ́ bá ní lọ́kọ́lọ̀ tó mọ̀ ọmọ jẹ́ bí ó pa wá wọ́n ń dáadáa ní àwọn Somalia Eritrea àti Ethiopia gẹ́gẹ́ bí ìyàn fámi tó lóòdò ọ̀rọ̀ láàrin ẹ̀rí ní ara 80 nínú mẹ́ta ìjọ́ òfin bá ní ìgbà ní bá mú kàpípàá kàtún kan wà ẹgbẹ́ ọmọ bá yóò di láàrin nígbà náà lọ́nà ní pọ́ǹchì there was a news that in United Nations ló gbé oúnjẹ wá àwọn ọ̀pọ̀ wọ́n kò dúró wọ́n kò sí lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ètí àwọn náà ní owó àwọn ọ̀pọ̀ àtàwọn èèyàn wá fún wọn wá rẹ̀ láyà àtúnṣe wọ́n tó lè máa kù wọ́n lọ

tí áyà ìrání ò sọ pààrà àpàwọn tó bá jẹ́ nínú ìlú pa ìdájọ́ lọ mẹ́ pásọ́lọ́ àwọn àwọn tó wá jẹ́ ìṣẹ́gun ògbọ́dọ̀ fọwọ́ fún ilé tí ó wà àwọn mùsùlùmí ìgbọ́nú gbà ní wọn ò fọwọ́ kan oúnjẹ náà gbogbo bá wọn àpáàdùsọ́ ní ẹgbẹ́ oúnjẹ lùlákọ́ ìdílé bọ́ dáa fún ìgbọ́n torí lọ́wọ́ àfáà yẹn ṣe bẹ́ẹ̀ kìí ṣe nítorí tí wọ́n jẹ yẹn haramu kára nínú ìṣẹ̀lẹ̀ ìgbà ẹni tí èé ṣe mùsùlùmí lè tawá lọ́rẹ̀ kìí ṣe wọ̀ ṣùgbọ́n nígbà míì àwọn òmìnira nínú ọwájú ìdíyà wọ́n máa tó ní wọ̀lá ya tó lè ṣe díẹ̀ lọ́ta mi. Ìjọba ló máa ń gbá sí ọ̀sẹ̀ ìlú ọdún lórí ìfẹ́rin ìjọba mọ̀lẹ́gbẹ́ pápá nínú wá lórí láti ọjọ́ ọdún ẹgbẹ́ ìlú òkòdó jẹ́ àti ọ̀pọ̀. Ẹ̀rọ ẹ̀yìn ẹ̀rọ ìgbàlẹ́ tí ó ń lọ lórí àpapẹ̀ nínú ìyẹ̀ ìjàlẹ́gbẹ́ lórí ìjẹ́jẹ́ kan lẹ́wọ̀. Ilé ìjọba ọ̀pọ̀ tó ń bá lórí ìwòsàn bàbá dáàbì kí wọ́n náà lórí dáadáa kí tí ṣùgbọ́n náà ṣàbára ní ọjọ́ àmì ọdún ṣùgbọ́n ìṣúrù ìdíkì àti ọwọ́ ẹ̀kùn ìdí àmọ́ta àpọ̀ yẹ́ mo kàwé ẹ̀yìn látàrí ọmọ

sábà lọ́wọ́ àkọ́ ẹgbẹ́ ọ̀pọ̀ àtẹ̀síwọ́n láti lè ṣe ti fọ́. Ojú pa nílé ìlọ́sùn ìjọba ó ní ìjẹ́. Bẹ́ẹ̀ mú ọ̀nà ìjọ ọ̀nà tó ti jẹ ọ̀pọ̀ ọdún méjì. Ọmọ ọ̀nà ìjọ tó ti tó wá gba ẹgbẹ́ èyí ò lè wọ́pẹ̀. Ọ̀wọ́ rẹ̀ ẹ̀ ó mú padà fún ọmọ ọmọ ìgbà tó ti jáde. Bọ́tò pa ọ̀pẹ̀ jẹ́ àti wàhálà àti ẹ̀yẹ́ ìmọ̀ lórí ọlọ́run nìyẹn àdájú sọ bọ́ọ̀lù ọlọ́run ló ti wá láti wá ó wá wọ́ ìlú mọ́tò tó jẹ́ ẹ̀rọ fún ààrẹ lọ́sọ ohun lórí ẹ̀rọ náà ó lè lè lè ta àlejò ọlọ́run láti wá lórí ìpínlẹ̀. Kọ́mọ́tà wà ìgbà ìgbàrún ìgbọ̀nrín ọ̀pọ̀ àríyọ́ máa ń ní àwọn àríyàn ìgbàlódé ربنا ومسينا Ẹni wọ́n rò wípé láàrín ìlú tó pàtó táwọn ṣe ọmọ ara pàtà nígbò tó lọ ẹlẹ́. Òrùka kò rọ́, Aisha tó sọ fún orúkọ wà ní ọba Aisha. Òkú tó wà ní ìjàmbá tó fún àbó ṣe wọn. Ẹ̀rọ ń gbégbá lé ìmọ̀ náà rí àlééfà tó wà tẹ̀lé ìwọ́ ìmọ̀ náà ní ìgbésẹ̀ kò wù owó òkú kàwà kan tó tó dáa. Náà mọ́ níbi wọ́n wò ó. Tó bá lọ owó Àwọn gúrùkù gan àwọn ni màá lórí kàwákùn tààrà ọ̀rọ̀ ìpa àwọn wọn ní àwọn ìṣẹ́ra wọ́n ti àgbà sábàtì wọ́n ti rúgbẹ̀ àwọn òṣèrè ọ̀pọ̀ ìgbòmìnirí wọ́n rẹ̀ wọn ò fi ṣiṣẹ́ owó náà lè aṣí wọ́n tó kò láì bá tó ṣiṣẹ́ tó àpapọ̀ ìjẹ̀lẹ̀ ẹ̀rẹ́ sáfẹ́ láti bá ẹ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ wọ́n ṣiṣẹ́ ọlọ́run tí a wọ́n ṣe ẹ̀rẹ́ ṣiṣẹ́ Kí a rẹ̀ tuntun, iṣẹ́ ìwọ̀n àpá tàbí ọlọ́wà fún ọmọ wá ń ilé ìṣẹ́lẹ̀ sẹ́kọ̀ sí àgbọ̀nbẹ̀. Sẹ́kọ̀ sí àtìsò tó yẹ kó ní lọ wá jẹ ìmú lẹ́yìn ìdè lọ́lẹ̀ yẹn. Ẹ láàfún ní yóò wà jẹ yóò lọ mú sí mi ní àkọ́ ọmọ. Orin náà ariwo sí símọ̀. Sẹ́kọ̀ iṣẹ́ ìdìní ní Fáàkùn owó ọ̀rẹ́ kò lè láì. Ìmọ̀ mi láì lọ ṣẹlẹ̀

kò sáré tó lọ wá sí oúnjẹ nítorí níbi ẹ̀yìn tẹ́ẹ̀tì sáàtì lẹ́nu tí ó lọ jẹ òṣìlẹ̀ mú tó wá lọ máa tó lọ náà. Pẹ̀lú nínú ìsìláà, àwọn tó ń ṣiṣẹ́ ẹ̀sìn tààgbà kó wọn akọ́kọ̀ wá ní wọ́n lè tí wọ́n ní iṣẹ́ ìpínlẹ̀. Lọ́pàá Olùdókòtà ọba tí ó rí oṣìṣẹ́ ìlúṣẹ́ ìkàlọ́ fún àjẹ́dá ìjọ lọ́dún tó ń bá ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà ìyẹ́kọ́. Bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ ìdájẹ́ bá ṣe láàrùbá ìlànà lórí iṣẹ́ ọlọ́gbọ́sà àwọn. Omi ìyẹn ti àwọn àwọn aláàfin tí wọ́n ṣe àwọn àwọn tí ó

àwọn bá wọn tó ń bí ìpàlẹ̀ rẹ̀ máa ń mọ́ tó mọ̀ ní ẹni tó jẹ́ ọmọ ìlú pàpàtà ọ̀rọ̀ ní òṣùwọ̀n tó kò sí abẹ́ ẹni tọ́mà tó wá gbẹ́lẹ̀ kan tó ti ké ní ìjọba àdúgbò ìdè bàbá pa tó ti yẹ kó ní ìlú wá ní ọ̀rẹ́ yóò wá lọ èyí ò bá ti ṣe ilé ẹgbẹ́ ìlú yóò máa ṣe yóò àwọn olórí owó owó ọgá owó ìgbàlódé ọgbẹ́ ìlú ìlú abẹ́ tí ó wà ẹ̀kọ́ òun owó tí ó wà pọ̀ tó ló wọn lọ káàkiri máa ń ṣe máa máa àwọn ìgbàlódé ọgbẹ́ ìlú ọgbẹ́ òun kà tó kò yóò kọ́ ẹ̀ sí pẹ̀tọ́lẹ̀ ilé tó làwọn ẹ̀kọ́ ti wé rí àti bí ní sálárì tó yàtọ̀. Ilé ìjọba ilé iṣẹ́ àkọlẹ̀ ọ̀ sí ilé ìsìn. Ẹni bẹ́ẹ̀ ṣe sí ìyẹwà ọ̀ sí ìlú náà ní ìlú bẹ́ẹ̀. Àwọn ẹ̀jẹ̀ ń dá àpò ẹ̀rọ. Ìwọ̀n fíìlì lọ gbé àpò ẹ̀rọ sẹ́nu ọ̀dí wọ́n wà ní kéjì tó bẹ́rọ ọkọ̀ ìgbòrò ẹnu ọ̀dọ́ pàrọ̀ àkúnmí kéwù ọmọbìnrin lọ́nà pàtó tí ó ti ń bí lọ tó ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ olóòlò lọ́wọ́ ẹ̀mọ̀ sọ. Owó nílì nítorí tí àwọn èèyàn tí ó rí ní ẹgbẹ́ owó ọkọ̀ ní ọkọ̀ pé kú ọ̀nà mẹ́rin láàrin ọ̀rẹ́ Tẹ́ẹ̀sẹ̀ ti wọ̀pọ̀ tó sọ pé a ní olóòlù nínà, kẹwàá tó bá rẹ̀ bá kàrà nínà olóòlù lọ. Ẹ́ olóòjẹ́kọ̀ọ́ náà ti láti pàáyà èyí olówó ẹ̀yìn ìfọ́nrẹ́ náà ń ìjọ náà fẹ́jà sí ìjọ lọ rẹ̀ tó ní bẹ́ ẹ̀kọ́ aláyò nílò fún wọn lọ́wọ́ àwọn aráàlú ẹ̀kọ́ tó ń lọ wáyé ìlànà ọ̀rọ̀ ìgbìmọ̀ wọn ní àpò ìlànà ọlọ́pàá láàrín àyà ìtùtù lọ́rí náà ìṣòro ní ẹgbẹ́dàgbà àwọn ẹ̀rẹ́ rẹ̀ sábà ń ṣiṣẹ́ àwọn ẹgbẹ́ lọ tó bá dùgbàrí mẹ́sìn torí bọ́lọ̀ ọba ní máa ń bá ìdáríkà àti iṣẹ́ gẹ́gẹ́ bí àti inú òṣìṣẹ́ sọ nílé ìrẹ́pì ọ̀bá kan ní ọ̀pá ẹ̀rìn ọ̀wà yóò ní ìsàmà àlẹ́yìnkún ìrọ̀ wà ní ìdíkún ti àwọn akẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ wọ́n yẹ ti àrẹ̀kùn ìrẹ́pì ọ̀rẹ́ náà ní

ẹjá náà lọ ìjáka tó rọ́tù ìkọlá mú láti náà lọ́wọ́dé ọ̀lá Thank you.

Nígbà àwọn ọ̀pàá gbogbo ètò olóko náà mengenai muslim haram juga juga kata boleh wala yastanun ṣùgbọ́n wọn ò bí aya bíbí ṣọ́rẹ́ mọ̀ ṣe ní ṣàwà tó ha wà wọ́n ò gbọ́nà wá rẹ̀sù àti ọ̀pọ̀lọpọ̀ náà lórí ṣàgbé lórí àwọn àgbà àgbà ọ̀nà àti ni wọ́n ní yóò kó ń sìn yóò rìn àpẹ lára láti fi kọ ní àgbájú ìlú wọn tó láwọn àwọn àṣà láti ìlú náà ní òbí. Láwọn ìyá ìyẹn wọn mọ tó lọ́pọ̀ ní ìyẹn tó wọ́n máa ṣá. Irú ẹni yẹn ní ìpè ọmọ ní bàbá àtòrúkú lẹ́wọ̀n àti tó bàbá àtòrúkú

ọgbà àríhá tọ́ọ̀kì tọ́ọ̀kì fún olùrọ̀ kiri káàkiri tọ́ọ̀bà àríhá tó wá rọ̀ kiri káàkiri olóòtò yẹn ní ọ̀pítà látọ̀dọ̀ ọmọrin olùrọ̀ kiri káàkiri wá wà ó náà ìlú títà táwọn ń sùn lọ́wọ́ ọlọ́run ní ọdún ogun rẹ̀ ìgbọ̀nà ọlọ́run rántí àwọn ọmọ abẹ́ àwọn ni wọ́n ń kọ́ tó bá ti dàárọ̀ láti ìjì láti lọ sí ogun lọ sí ogun ìjọ ni wọ́n máa fẹ́ àwọn àtúntò lé ìgbà táwọn ń sùn lọ́wọ́ ọwọ́ obìnrin kan ní ogun tẹ̀síwájú. Oòrùn ìrẹ̀lẹ̀ rẹ̀ dúdú ọ̀pọ̀ta yẹn tó ti jóná ilẹ̀ tó wọ́n ti jóná ọ̀pọ̀ta máa. Ẹ̀jẹ̀ máa ń yẹ ìgbàtíwọ́sí àmẹ́dáwà àpẹẹrẹ ọ̀yá ẹ̀rin ní ilé ìjánu èyíké ìgbòyà ẹ̀kàlẹ́ ẹ̀lákọ́jẹ́ nínú ẹ̀yíké àti ọpa aráwọ̀ àmúkẹ́ àmúkẹ́ bá fẹ́rẹ̀ òwe láti ọmọ òun gbogbo bá ń sá lọ tẹ̀síwájú. Àmì ìgbòho máa ń Ara àrùsíkù lọ sí ilé owó onígbà ọ̀gbẹ́lé ohun ní wọ́n ń sọ sí ìpàdánù ọgbọ̀n bá ọmọ arẹ́rùn ẹni tí ó ń tẹ́lẹ̀ mẹ́rin. Bọ́ọ̀lá kò rí. Bọ́ọ̀lá tí wọ́n máa rẹ̀ tó gbọ́ ẹ̀rọ ìmọ̀ ọlọ́jọ́ rí. Wà mú àwọn òyìnbà tí wọ́n lọ wá òyìnbà. Wá òyìnbà tí wọ́n wù fún advert of the delay of the condition kìí ṣe consumption ọlọ́run ní ìwà ohun ìyàtọ̀ fún àwọn wọn tó bẹ̀rẹ̀ ilé náà àwọn àwọn ìgbà tí ẹgbẹ̀rẹ̀ bá ní àwọn ọ̀gá sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ lọ́nà gbogbo ń bá dúdú lórí ẹgbẹ̀rẹ̀ àwọn ọ̀gá tó yà máa kọrin ẹgbẹ̀rẹ̀ àwọn ìgbà tí àwọn ìyá ẹ̀rọ àrẹ́lẹ́ ọjọ́ sàkálà ní ọmọ wọ́n bá lọ ọlọ́run ní owó ọmọ lórí ìrìnà ṣe wọ́n tẹ̀síwájú ẹni tí ó rẹ̀ báwọn aláìsí ẹgbẹ́ ó tètè sí lọ ẹ̀rọ wọ́n jí lórí pé àwọn òní jẹ́ kí ẹnikẹ́ni ní pàpá sí ọ̀rẹ́ ẹ̀rù náà. Bàbá mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀tọ́ ti jóná lọ ní kí wọ́n sọ kọ́ọ̀lù ẹni àtùlọ àwọn èrè òkú ní ìta ṣe lẹ́wọ̀ fáwọn wọn ò rí o maharumun haram maharumun in tó yẹ káwọn mú nírọ̀rùn lẹ́tọ̀ọ́ ó fi wá di sáà ṣe léwọ̀ fáwọn gbogbo ẹ̀ Ẹni tó dá jùlọ nínú wọn wá sọ wípé, Adam Akùnlá, èdè tó ti wí fún yí, ṣe ìwí láwọn àtàkùn ìfẹ́ bá ti dámọ́ ṣàkùnrin bọ́lọ̀ ẹ̀ bá ti dámọ́ dúpẹ́ bọ́lọ̀ lórí ti ogún tí bàbá ìbílẹ̀ kéyẹ ká máa pèsè kòrò pé táwọn èèyàn máa rápa ní ẹ̀jẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ní tí bàbá ní kọ́lé mẹ́wàá tó jẹ́ pé márùn-ún nínú ẹ̀ ọ̀fẹ́ làwọn èèyàn ń gbé ìgbà tí bàbá kú bẹ̀rẹ̀ lọ́jà lẹ́sí bá wọn lò ẹ̀ńtà bá lọ sí ni wọ́n máa bá ọ̀dọ̀ jẹ́ bàbá ní ẹni lọ́yà ọ̀gbọ́n kò gbèrè pé ẹgbàbára fún wọn lè wé pé kí gbogbo wọn jáde wọn o torí pé bàbá wọn owó tí mọ̀ ń gbà tọ́dún lórí ilé yẹ wọ́n wò ó lọ́dún 5,000 bàbá wọn gbà fún ẹgbẹ́ ẹ̀yìn lọ́yà ẹ̀ka fún òní ìwé

ẹ̀kọ́ pọ̀ mbẹ́ àwọn ohun èyí dára lọ́nà wọ́n dára ní agbára wọn ọlọ́pùn ìṣàánú wa inú sọ́pù lè ká mẹ́ torí náà ọlọ́pàá sọ wípé àtàlùwọ̀ ìfẹ́lẹ̀ ìyàtàwà náà wàtàwà kóòlù sánà rẹ̀ ṣe ní ìjẹ́mọ̀sẹ̀rẹ̀. Ìjẹ́ ń pè ní tàwà kóòlù èso kìíní kan ni. Ìjáàmù èso kanáà. Tàwà kóòlù sánà rẹ̀ ìyà sí èyí, ìmọ̀ àmọ̀dájú látọ̀dọ̀ ọlọ́ tó bí ìgbà lọ́lọ́wọ́ èèyàn ò ní lára lọ́lọ́ àti tó jẹ́pẹ́ ní tó ti ní àmọ̀ dájú nípa ọ̀rọ̀ ọlọ́run ọba wípé gbogbo àdéhùn ọlọ́run ọba kèé yẹ ẹni tí ò bá ní àmọ̀ dájú kò lè bá a lọ́lọ́ gbogbo ẹni tí ò tẹ́lẹ̀ ní tí ò ní àmọ̀ dájú kò lè bá a lọ́lọ́ ó wà ní záàkù ó lójú pèsè tí ò bá dẹ́rùn lójú pé ní ojú ọmọ ọmọ ọmọ pèsè nígbà ọlọ́run fọ́wà náà yóò mọ̀ yóò tó ló kábílẹ̀ jọmọ́ òwò méjì ìlú lórí tó bí yóò ṣe rí lọ fẹ́ ọmọ ọdún bẹ̀. Òbí yóò ṣe nínú ọ̀pọ̀ òṣè. Ọdún ti ní ẹja ní wọn pẹ̀lú ogun. Ọdún náà wọ́n ti kọ́ ọmọ ọdún láláyé tó bí ẹja pẹ̀lú ogun. Wọ́n tó lọ ẹ̀ òṣè. Tó bá nínú òṣè. ti sọ̀rọ̀ sí ìgbà ọmọ ìlú. Ọlọ́run, káwọn láti àyàtọ̀wọ̀ olùwọ́n ẹni tó bá gbọ́ òun máa kọ́ obìnrin wà láàárín lẹ́yìn àṣà ìgbòkú lọ ẹgbọ́ òun ó kú sí ọmọ ọkùnrin. Tàbí kọ̀wọ́ oní akọ ويزوجهن قال ويجعل الذين يخشونهم ولا معجزة معصومة اللهم

Gbogbo àwọn ọlọ́wọ́ wáyé lọ́nà àwọn ọmọdé ọkọ̀ ọ̀pọ̀lá tàbí lọ primary school tó lówó làwọn. Nígbàtà wà ń kúrà, àwọn tẹ́wàá ní pàtẹ́ ìjọ wọ́n máa bàbá bá wà ní dìpámẹ́ntì ní ìṣe ẹ̀yẹ́ ló láwẹ̀ tí ó mílíọ̀n tí ó dọ́là àwọn àwọn òṣìṣẹ́ ní ọjọ́ ìlú bàbá ìdílé ti ti nígbà tó bá wọ́n lẹ́lẹ̀ tó ń jẹ́ sígbà tó fẹ́ wọlé iṣẹ́ òun lára láàbù jẹ́ sígbà ó ó ti á ń pè ní ìdájà ìgbòrò ó ní ìlú bàbá tó ń jẹ́ tó kọ́

kò lè ṣe PhD kò lè ṣe pòrẹ́tọ̀ orí láti lọ́wọ́ àwọn ọmọdún wọ́n láwọn ọmọ ní ọ̀nà àjíjọ pọ̀ bí ó láti gbogbo láti àwọn ọmọ àti ìgbà òjò torí pé wọ́n ní olóra lọ́kọ́ ọlù rẹ̀ bíbí olóra ìpínlẹ̀ ọgbọ́ ìrìnlẹ́yìn títọ́ àwọn ìrìnlẹ́yìn ṣùgbọ́n wọ́n lójú yẹ̀yẹ́ ọlọ́wà ní ọjà tó bá ń tẹ́ lọ́gbọ́n tó bá ní wọ́n tó wá sùn gbogbo tó bá ní ìlú ọdún ọdún ìgbà yìí sáájú kan ìgbà ẹni tó ń lò ó lójọ àwọn ọmọ bá ní wọ́n bá tẹ̀lé kéde lórí bàbá báwo ni tó wọ́n báwo ni wọ́n

àwọn orí ẹ̀rẹ́ ìjẹ́ tí ó pẹ̀lú ọwọ́ wà láàrin òun. Èyí ó máa ṣiṣẹ́ tó wà sára lọ́wọ́ orí tó bá wá já sí olóògbé ní ìmọ̀rin. Kò sì síbi tó já sí ti tọ́pẹ́ ìrọ̀lá kú. Èèyàn ti kọ́ mọ ọgbọ́n ọdún tó ṣẹ̀ṣẹ̀ wá sí ìlú mìíràn. Gbogbo Ẹwọ bàbá ìlú ìjọba, ẹwọ táìkì ní ìgbè. Ẹwà wo òṣìṣẹ́ ìjọba lọ sí ìpàdé àti ìdádùn. Ọlọ́run mọ́ àwọn ìwádìí. Mo wà ní ìjọba, ìjọba ìjọba ní ìwà wà ní ìjọba ní ìjọba ní ìjọba ní ìjọba ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ó lè tó mọ́ wà kéde lẹ́lẹ̀ ìdí òní ìṣẹ́gbẹ́ mẹ́ta ilé títí ń ta tán pọ́wọ́ ní ẹgbẹ́ ti láwọ éèdì àlàáfíà yẹwọ́ kò ní ọmọ ọmọ bàbá ìyàwó ní ìlú náà ọwọ́ ìyá ní tó kù nínú ẹgbẹ́ yá Tó jọ́ mẹ́rin rájáde láyé ká tó mọ́

torí pé àyíwò àti ìtọ́wọ́ àpẹẹrẹ ìpàdé àkàrí olùmọ̀ àti ọ̀jọ̀gbọ́n kí ni ìdí tí òfin ní ọlọ́rọ̀ òmùmọ̀ ọgbọ́n wọn ló wà ní ọmọ tó dí mú ìbáwọn fẹ́lẹ̀ ìbámọ́ ọmọ rẹ̀ tó sọ wà iná torí kò nílé pọ́mọ gbogbo ọmọ rẹ̀ kèfè rí owó yá yóò fi jẹ́jọ́ rẹ̀ ló wà lọ́mọ lójọ́ pé tó kó yẹ eléyìí ó ti kọ ọ̀rọ̀ rẹ̀ jẹ́ tó kọ àwọn rẹ̀ lórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹlòmí àwọn òbí ọmọ ìṣìkẹ́ ẹgbẹ́ lórí ẹgbẹ́ ẹgbẹ́ àtọmọ̀ ìjọ ọmọ ìlọ́dọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ọmọ rárá yóò ti jẹ ọmọ ó yẹ kó ṣiṣẹ́ ó yá ọ̀hún sí tó fi ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ọ̀rọ̀ wọn kọ́ lè pé kí ìyẹn ṣọ̀lẹ́ nígbà wọn sọ́nà tó kò ṣùgbọ́n agbára lọ́wọ́ ìgbà ṣe kí ni à ń ṣe ìròyìn nígbà ọlọ́run ló lè ṣe àlùbáríkà bí nígbà ṣe ibi tó bá ti wá dá sí ajẹ́lẹ́wọ́ wa lọ́wọ́ káàkiri náà tí ó ìjọba ti jáde láyé pẹ̀lú gbólóhùn محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين صلى على النبي الكريم